téèyàn bá bá rẹ̀ èèyàn ní àwùjọ tí a wà yìí tó jẹ́ pé oríṣiríṣi nǹkan la máa rí látara ìfẹ́nu àti látara ìmọ̀kan àti látara àìkí ń lo ìmọ̀ àti látara àbọ̀ ẹ̀kọ́ torí gbogbo àwọn nǹkan yẹn ló ń ṣe wá ìfẹ́nu òun ló ń dẹlòmíì láàmú àìmọ̀kan ló ń dẹlòmíì láàmú àbọ̀ ẹ̀kọ́ òun ló ń dẹlòmíì láàmú ẹlòmíì wá ní ohun tó ń da òun láàmú àìlò ìmọ̀ ni ó nímọ̀ kò ń ṣaláàbò ẹ̀kọ́ ṣùgbọ́n kò fẹ́ lo ìmọ̀ at the same time kò tún ṣonífẹ̀ẹ́ nú àìwá lò mú bóyá ó ń bẹ̀rù bóyá kò jákè gbogbo eléyìí ni mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé òun tún rẹ̀ ṣe kéèyàn dẹ̀ máa upgrade rẹ̀ lórí ẹ̀ èèyàn jẹ́ tó wà mọ́ṣáláṣí kan kódà èèyàn lè láwọn gbìyànjú ẹ̀sìn téèyàn tún ń ṣe fáwọn ará bẹ̀ẹ́ àsìkò oorun wọn wá kí sásìkò bóyá àrùn wọlé ní four twenty fàpẹrẹ ansiri àwọn àti kí four ten tẹ bá sọ fún wọn wọn á ní ẹ wò bá a ṣe báwọn bàbá wa tó ń kí nìyẹn aago mẹ́rin ní irun àlásàrì wọn wá ṣetán láti yí padà èèyàn á máa bá wọn kí àwọn irun tó bá bọ́ sí àsìkò eléyìí ò bá ti bọ́ sásìkò ńbẹ̀ èèyàn á wá mọ́ṣáláṣí tí wọ́n ti ń kí sásìkò èèyàn máa lọ kí ńbẹ̀ torí pé bí a bá ṣe iye ìrìn ẹsẹ̀ tá a bá gbé tá a fi débi tá a ti lọ kírun bẹ́ẹ̀ náà ni wọ́n á ṣe máa kọ ládàálẹ̀ wọ́n á sì máa fi ẹsẹ̀ kejì tá à ń gbé wọn máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ fún wa. so a nítorí wípé káwọn èèyàn wo pé àfààní alákatakítí ni káwá wò wípé nínú tẹ́lómi àsọ ni pé ẹ irun yẹn lásìkò tán kí yẹn wàá bá wọn kí kó o bá lè gbá ládàá jọmọ́ àbí wàá bá wọn kí torí àwọn àǹfààní tó ń ṣe fún wọn mọ́ṣáláṣí yẹn tó bá wá di àsìkò ánsírì bóyá kó lọ kí níbi tán ti ń kí tó táì àbí kó dá títí ẹ kí àbí kó wájú ọmọ mi rárá ìmá bá wọn kí lásìkò tí irun ti wọlé yẹn à ń fún wọn ní láńsẹ̀yìn a sì ń fi wọn lọ́kàn balẹ̀ lórí irun tó ń kí ni wọ́n mọ̀ pé gbogbo òun tó kù la máa ń bá wọn kí a sì jẹ́ kó yé wọn lórí pé àsìkò òun ò ìwọlé ni wọ́n wáyé sí ti pa wọn ò ní kí a gbọ́dọ̀ bá wọn kí àgbọ́dọ̀ bá wọn kí ohun tó sì dáa jù ní kán mọ̀ pé àti ń bá wọn kì kò ń ṣe tó yẹn bá wá dọ́gbọ́n lé lórí torí a fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni a fẹ́ ni irun yẹn ọ̀ràn yẹn ni tí wọ́n bá kí wọ́n dáràn wájú ọlọ́run ọba lókè ọlá so nínú ọ̀nà tá a lè fi ràn wọ́n lọ́wọ́ ní kàn rí pé àti ń bá wọn kì ẹlòmíà wò pé à ó máa tún jọmọ́ kí láǹfààní jọmọ́ tá a kó lórí ìfẹ́ lójọmọ́ ìyẹn ò fi ṣe jọmọ́ ọ̀tọ́ náà ń yọnu sí i má tú àwùjọ mùsùlùmí kà kò sáǹfà nínú àwùjọ mùsùlùmí tó ń ṣe pọ̀ lórí irọ́ àti lórí ìfẹ́ ẹnu ìyẹn ni ó yáwọn èèyàn ká pọ̀ òun lójú ọba lójú yorùbá ní àbí quality is ṣùgbọ́n tá bá rí quality tá tún wá rí quantity papọ̀ fàbíhì wà ni'ma ìyẹn ló dáa jùlọ àwọn mùsùlùmí ẹ rí wọn pé áá ah, ah, quality làwọn mùsùlùmí ẹ tún wá rí pé quantity ni wọ́n wọ́n tún wá pọ̀ bó ṣe wá pọ̀ yẹn lórí ìmọ̀tẹ̀ láṣẹ ọlọ́run ọba ni ìyẹn ló dáa jùlọ ìyẹn l'Ànábì sallallahu alaihi wasallam fi sọ pé fàínì òkàtìrì mùkàtìrì bikum umama yawmal qiyamah mo máa látara òka yín mo máa pọ̀ àwọn ọmọlẹ́yìn mi á pọ̀ ju àwọn tó kù lọ qualified quality muslims lànà bí n sọ o kò kí ń ṣe kéyìn rí wàǹṣàwàǹṣà kéèyàn má lè fi jẹrọ so ìyẹn jẹnu táwa mùsùlùmí ta gbọ́dọ̀ gbìyànjú láti lè pa mójútó kárí pé quality wà lára àwọn mùsùlùmí so táwọn èèyàn bá ti ń kírun tó ń fi sásìkò ká jẹ́ kọ́ mọ̀ pásìkò òrùn ìwọlé irú tí wọ́n wá ń kí tán kí sásìkò yẹn ká máa kí pẹ̀lú wọn àwọn ìtàn bá ń kí sásìkò kájọ máa kí kájọ máa ṣe ọmọ ìyá wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ rànra yín lọ́wọ́ lórí ìmáṣe dáadáa àti lórí ìbẹ̀rù ọlọ́run ọlọ́run tún wá ṣàlàyé wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ má rànra yín lọ́wọ́ lórí kí ni ẹ̀ṣẹ̀ ìmá tìrun lásìkò tìrun ìwọlé ẹ̀ṣẹ̀ ni yìí máa rọrùn ẹ̀ rárùn láre bí àsìkò tó ti lọ sásìkò ẹ ti lọ ẹ̀ṣẹ̀ ni ẹ má rọra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ wàlà ọ̀dùwàn àti ìkọjá àlà tó kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ dáadáa mọ́ṣáláṣí tá a bá wà tá a gbìyànjú ń bẹ̀ tán ìrún tó bá ti kí sásìkò ká lọ kí níbi tó ti ń kí sásìkò àwọn èèyàn náà lè padà wò pé ẹ má má jẹ́ ká mí ìsì àfà lórí àwọn dáadáa ló fi jẹ́ pé ìwà ó ṣe pàtàkì ká fi ìwà dáadáa ká fi bá àwọn èèyàn lò ìyẹn máa ń jẹ́ kó rọrùn àwọn nǹkan tá a bá ṣe wọ́n á padà máa wò kó dàbí pé nǹkan kan wà ní ẹ̀yìn kéèyàn á máa wò pé ah tí n bá fẹ́ máa ṣe yẹn kí ìyá máa ṣe kó pamọ́ káwọn èèyàn má bàa mọ̀ so àwọn tó nífẹ̀ẹ́ ní mọ́ṣáláṣí yẹn kọ́ má lọ pa mọ́ṣáláṣí yẹn kì í pé àwọn á máa tẹ̀lé ni à kọ́ tẹ̀lé wa lórí òdodo tó dáa ni o torí kò sáǹfààní la khayra fi kathiri min najwa ọlọ́run ní kò sóore níbi àkójọ àyàfi ilá bèsọ́dà kọ́tì a ó máa rí òfin àyàfi ìkójọ tẹ bá fi ń ṣe sọ́dà kọ̀ àbí tẹ fi ń ṣe dáadáa sóràtún nìsa kò sóore kankan níbi ìkójọ àwọn mùsùlùmí tí ò bá ti jẹ́ lórí òdodo ìyẹn làdánwò tó ń bá àwọn èèyàn káàkiri lẹ́yìn àti àfẹ́ káwọn èèyàn jọ àfẹ́ káwọn èèyàn jọ àfẹ́ káwọn èèyàn jọ olóńkó bá wa àwa Islam lẹ́yìn a káwọn èèyàn jọ lórí pé ká fi òdodo rinlẹ̀ a fẹ́ káwọn èèyàn jọ lórí pé a fẹ́ fi wọ́n ṣòǹkà ṣòǹkọ́ náà bá kó fi wá ṣe kò ń yẹ dáadáa kó ṣàánú wa kó gbogbo àwọn ọmọ ìyá wa tí wọn máa kírun sásìkò kọ́nà bá wa fi ràn wọ́n lọ́rùn kọ́nà kó yọ ìfẹ́ inú bó tilẹ̀ wulẹ̀ kó kéré wa pátápátá kó jẹ́ ká rí òdodo gẹ́gẹ́ bí òdodo kó sì kó sì jẹ́ ká rí gẹ́gẹ́ bí irọ́ kó jẹ́ kó rọ̀ wá láti lè máa jìnnà sí